إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يحبه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أما تصوبكم بلغوا لكم القرآن الكريم لكم سورة الروح آية افضل أعوذ بالله من الشيطان الرجيم فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرقون الله سبحانه وتعالى فأتم وجهك للدين حنيفا وجوره وجباتك يقول إن تنجو ما أي إن الله حنيفا لكن قل يقول به أبو لواو المفرد الله سبحانه وتعالى حنيفا ليس يقول بموت الواو المفرد الله سبحانه وتعالى فطرة الله ليس شريك قدما يجعل الله سبحانه وتعالى كل شيء أتأمر التي فطر الناس عليها èyí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó bẹ́yìn àlè lórí láàbẹ̀kú ilẹ̀ ìfọ̀lùfọ̀lá ẹ̀mọ́ ìlú ẹ̀sìn ọlọ́run ọba padà záàlì tàbí ní ìfàyúmù ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn tó dúró déédé ẹ̀sìn tí ó wọ́wọ́wọ́wọ́ wọ́dà tí ní àṣọ́rọ̀ ṣùgbọ́n èyí tó pọ̀ jù ní àwọn ènìyàn ni wọn ní má tí wọn ṣe ìpè tí wọn ṣe gẹ́gẹ́ bí ẹ̀rù ọlọ́mọba subhanahu wa ta'ala ní dínà ilé ìlú lẹ́yìn tó ṣe wípé ó ṣẹ́rí lọ sọ́dọ̀ ọlọ́mọba wọ́tàkùnù ẹ̀páyà rẹ̀ wọ́n àfihàn sọ́dá ẹ̀ máa kírun ẹ máa gbé mi dúró wọlé àtọkùn pẹ̀lú ìṣèlú ẹ máa máa bẹ ní ọ̀hún tó ṣe tí wọ́n wá orúkú pẹ̀lú Allahu subhanahu wa ta'ala ìnà bẹ̀rù ìnà fọ́nrọ́kù ìnà hóòtù ẹ máa máa bẹ ní ọ̀hún tó ṣe wípé ẹ̀sìn ẹyọ ọ̀kan tí ọlọ́mọba tó yọ ní sí tún ṣe ẹ̀sìn náà wọ́n fi yẹlẹyẹlẹ wọ́n ká كل حزب بما لديهم فرح gbogbo pátì kọ̀ọ̀kan nínú rẹ̀ dùn pẹ̀lú tí ọ̀gbọ́dá ní. sheikh abdulrahman bin nasir al-mahdi rahimahullah ta'ala wọ́n kọ́mẹ́ntì lórí àwọn àyà tí a kà yìí wọ́n yá kúrò ta'ala bí sọ́kúlá sí láwùjọ ti jẹ̀mí ìlú àwa ọlọ́mọbọba àdìsíọ́lá ó ń pàṣẹ kíkẹ́ká ṣe ẹ̀sìn ní nǹkan mímọ́ bóun ó jẹ́ kó nǹkan náà là á máa ṣèjọ́sìn fún ìjẹ̀mí àwa ní gbogbo condition tí a bá ti bára wa wà ikọ́ ọmọ ti di ilé bákan náà ó ń pa wá láṣẹ títí ẹ̀sìn kájú dúró ọ̀pọ̀ ọlọ́run ọba sọ wípé fa áfíìkì wájú hákà áyé ní ṣéèbù ووجهه إلى الدين الذي هو الإسلام والإيمان والإحسان أجور ترتي لطية تكون في الإسلام ترتي لطية تكون الإيمان ترتي لطية تكون الإحسان بأن تتوجه بقلبك وقصدك وبدنك إلى إقامة شرائع الدين الظاهرة الصلاة والزكاة والصوم والحج ونحوها فنيب فلوك ري بكنا فلوك ري أتيارا ري إلى إقامة شرائع الدين أو أنك تجي وحياتي قوجك يوم الدين àwọn òfin ẹ̀sìn ló àgọ́ ìrọ́tì èyí tí ó hàn ọ̀pọ̀lá gẹ́gẹ́ bí èrò wàzùzàká àti zàká wàtọ́wò àti àwẹ̀ wàlhájì àti hajj wàdáhùwìhà àtàwọn míì tó ṣe wípé ti lé nínú àwọn òfin ẹ̀sìn wàṣàrà albáàbínà bákan náà àwọn òfin ọlọ́wọ́ èyí tó ṣe pé kò ń ṣe ètò hàn kàlmàhábà gẹ́gẹ́ bí ìfẹ́ wọ̀lkọ́wò àti ìbẹ̀rù wọ̀rọ̀já àti ìmọ̀rù kanúrí ọlọ́mọba wọ̀lìnáàbà àti ìmọ̀ ìdájọ́sọ́dọ̀ ọlọ́mọba wọ̀lìfán bákaná ìṣe dáadáa ìṣàrá èyí àkọ̀ọ̀lẹ́ àti ọ̀gbọ́n àbínà ìmọ̀ ìṣe dáadáa níbi àwọn iṣẹ́ ìjọsìn àwọn òfin ọlọ́mọba èyí tó hàn àti ìjíwọ̀n bí a ń tán abúdọ̀lọ́ àti ìhá pẹ̀lú pé kí ni kó máa fi ọlọ́run ọba Allah ká ń nà kàtàrà wo gẹ́gẹ́ bí àkóṣe tó ń le fáìlẹ̀m takùn tàrà òkà iná wù yàrá kí wọ́n bá rí ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń yẹ وخص الله إقامة الوجه ألم وقدرك وإيه فأقم وجهك ibi ojú rẹ lójú rẹ kọ ọlọ́wọ́n bá lè gbólóhùn kọ ákínú ẹ̀sìn áká lè ámì ìsìbáàlẹ̀ lè wáṣí torí pé ìdojúkọ sábà ń lè ìsìbáàlẹ̀ kọ́m ìdojúkọ nǹkan ó túmọ̀ sí pé ibi ọkàn náà dojúkọ ni yàtàrà sọ̀rọ̀ àlẹ́ àmúrẹ́ yìí fún àyípadà ni bákan náà tí ó bá ti fi ojú dojúkọ nǹkan bákan náà ọkàn dojúkọ nǹkan ó túmọ̀ sí pé ara yóò máa ṣiṣẹ́ pọ̀ wọ́n lè hàn àpá ọ̀nà hanifa torí ẹ̀nà náà bá sọ pé hanifa ai mọ́kùnjìlá ní alọ́lá ìṣèlú àríkà yàtí sẹ́ni tó ṣe wípé ó ń lọ sọ́dọ̀ ọlọ́run bá pẹ̀lú eléyìí mọ́ orílọ̀ àmà tiwa lẹ́ni tó ṣe wípé ó ń bú kúrò lọ́dọ̀ gbogbo tó bá ti yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. وهذا الأمر الذي أمرناك به إذا بلا شيء هو فطرة الله التي فطر الناس عليها هنا أقامت ولعب كلهم يتنللوا ووضع في عقولهم حسن بكنا أفصل كيما يتنك تدعي واستقباح غيرها يتنك تدعي يتنك ètò burú ni فإن جميع أحكام الشرع الظاهرة والباطنة gbogbo òfin ẹ̀sùn pátápátá tó jẹ́ òfin ìṣẹ̀rí ọlọ́wọ́ wa èyí tó hàn ní àti tí ó pamá ọ̀tọ̀wọ́dọ̀ àfúráhù fi ìpé kí ẹ̀yìn wa kó máa lọ síbẹ̀ ọwọ́ bá fi kúrú bí i mahabbatan haq ọlọ́wọ́n bá ti fi ọkọ̀ máa nábi adama ìnífẹ́ òdodo wa ìyí fara haq bákaná ìmọ̀ tọ́lá fún òdodo wa á bá haqiqatu fitra eléyìí pàápàá àdámọ́ tí ọlọ́wọ́n bá ti ó fi lára wọ́n mọ̀ ń kára jẹ́ gbogbo ẹni tí òun bá wá jáde kúrò níbi ìpìlẹ̀ yìí fàlẹ̀ àárín àrọ́bẹ̀ ní ti farafi yìí nǹkan kan ló kọlu àdámà rẹ̀ àfádà ha tó bá àdámà rẹ̀ jẹ́ kama qala an-nabiyyu sallallahu alayhi wa sallam أو ينصرانه àwọn olùmọ̀lẹ́sà ni gbogbo ọmọ tán bá bí sórí ilẹ̀ ayé wọ́n ti sórí àdámọ́ ni fa àbáwọ̀ àwọn òbí ẹ̀ méjèèjì yòháwù dání àwọn ni wọ́n máa ń sọ ọ́ di yàwúdí àwọn yóò náà sọ̀rọ̀ ní àbí sọ ọ́ di nàṣọ̀rọ̀ ní sọ ọ́ di kristian àwọn olùmọ̀lẹ́sà ni àbí sọ ọ́ di màjúsí kan لا تبديل لخلق الله لا تبديل لخلق الله أي لا أحد يبدل خلق الله إذا كنت بمرجي أسمي الله مبقرة فيجعل المخلوق على غير الوضع الذي وضع الله فشطيب الله سبحانه وتعالى في أدى يوعد يوصل لوني ọ̀nà ní ìlú àkùnkùn tí ọlọ́mọ bá gbé lé lórí láàfin bílá lè kàlùkìlá àìlá àhàjì òfin bí kàlùkọ̀lá ẹ̀ka fún gbọ́dọ̀ yé ẹ̀dọ̀ ọlọ́mọ bá padà gẹ́gẹ́ bá ṣe padà máa ṣe lálàyé lórí eléyìí alẹ́bí obìnrin náà bí èyí tó ṣe tó ń pa aláṣẹ àdínú káyìm òun náà ni ẹ̀sìn tó dó lélẹ̀ àì ọ̀nà tó dó lélẹ̀ الموصل إلى الله إمام لم ولقنا وإلى كرامته إمام جلي أقل ولقنا فإن من أقام وجهه للدين حنيفا ẹni tí ó bá fi lè gbé ẹ̀sìn ó pèrè dúró tó dojú ọlọ́run ọba tí ó yẹ kúrò níbi ìmọ̀ owó orogún pẹ̀lú ọlọ́run ọba fa iná òtọ́ àríkòsèrọ́ọ̀tì mùsẹ̀fẹ́ òun lẹni tó ń kọ ọ̀nà tó dúró déédéé tí ìṣẹ̀mílò ìṣara rẹ̀ nínú gbogbo òfin ọlọ́mọba wàtórùkè àti ọ̀nà rẹ̀ wọ́n àti ìnà àtàrà láti láàlẹ́mọ́ ṣùgbọ́n èyí tó mọ́ tún àwọn èyí yóò mọ̀ fàlàyà tó àrùn àpò lẹ́sìn ìlà wọ́n wọ́n ìnà àrùn àpò lẹ́nu tó wọ́n mọ tó dúró déédéé wọ́n tún منيبين إليه لن تنكر لصدر واتقوه تريد يقايا الأرض وهذا تصدير بإقامة الوجه للدين شيخ عبد الرحمن بن ناصر السعدي ولله تاسوي هنا ثم يجوز فإن الإنابة إنابة القلب إدارة صدر الله هنا نشيوخ نوادر صدر الله وانجذاب دوائه لمراض الله تعالى بقنا àwọn nǹkan tó ṣe wípé yóò máa fi ọkàn wa lọ sí ní ìyọnu ọlọ́mọba kí ọkàn wa máa pọ̀ lọ́bẹ̀ wọ̀yẹ́lìbánu ìdáríkà hamlin badan ọkàn bá yẹ ní ìgbà lọ́bẹ̀ yóò máa fi àgbà náà lọ síbẹ̀ ìbúkadà ọ̀bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́ńtù pẹ̀lú tó ń bẹ́ ní ọkàn فشمل ذلك العبادات الظاهرة والباطنة إليه كل أو شيء جميل أيتها أتيت فما فلذلك قال قل إليه الله بطته واتقوه الطيارة فهذا يشمل فعل المأمورات إليه أقسم بشيء كنت ولم أبقى لا وترك المنهيات bákan náà ìjìnà tí gbogbo tí ọlọ́run bàbá ṣe léwọ̀ náà gẹ́gẹ́ bí àwọn kàtà kàtẹ́yìn ká ṣe àlàyé díẹ̀ lórí àwọn kàtẹ́ àti kàtẹ́yìn ọlọ́run bá subhanahu wa ta'ala ó pa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam láṣẹ sí ọ̀nà ọlọ́wọ́ wa àti kí anábíwá muhammad sallallahu alaihi wa sallam kò dúró déédéé fàákì wájú haka ojú rẹ̀ déédúró yìí ó máa jẹ́ kí ni fún èyí tí ó máa wà pẹ̀lú ọ̀nà ọlọ́wọ́ba subhanahu wa ta'ala pẹ̀lú ẹ̀sìn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ìlànà tí ọlọ́wọ́ba tó gbé kalẹ̀ ojú rẹ jẹ́ kí ó dojú kọ ìlànà yẹn gbogbo alamọ̀ tí wọ́n bá subhanahu wa ta'ala ẹ̀sìn tó ń sọ nígbà yìí òun náà ni ẹ̀sìn islam gẹ́gẹ́ bí ọlọ́run bá subhanahu wa ta'ala ti sọ pé inna dina inda Allahi islam ẹ̀sìn tí ọlọ́run bá lọ́nu sí òun náà ni ẹ̀sìn islam wa man yabtaghi ghayra al-islam fẹlẹ ní kò bá lẹnu ìlú ẹni tó bá tún wá ẹsìn ní ìyàtọ̀ fún ẹsìn islam fẹlẹ ní kò bá lẹnu ìlú wọn àní gbà lọ́wọ́ rẹ̀ wọwọ tó ń á àfihàn tó ń kọ kiri tó bá dúró ń gbé ìdí àlùkìyàmù yóò máa bẹ nínú àwọn ẹni ìfòlù yóò máa bẹ nínú àwọn ẹni ìfòlù tọ́nà ọlọ́wọ́ ń kọ òṣìṣẹ́ rẹ̀ láti ẹni ìpèpọ̀ ápùn wájú hákàlù bíi hàmíìfà ẹ̀sìn yìí dojú ẹ kọ́ dé kójú ẹ kó máa bẹ lọ́gbẹ̀ẹ́ ẹ̀sìn yìí má kì í ojú kúrò níbi ẹ̀sìn yìí hanifa yí ojú kúrò níbi ẹbọ dojú rẹ ẹ̀sìn ọlọ́run ọba dojú rẹ ìlànà ọlọ́run ọba fitra ẹ̀sìn yìí òun ni àdámọ́ kí ọlọ́run ọba alẹ́kì pápọ̀rọ̀ náà sa alẹ́ ìhà kí ọlọ́run ọba kí kò gbé àwọn èèyàn lé lórí ẹ̀sìn tí àmọ̀sí ẹ̀sìn Islam yìí alóhùn ẹ̀sìn tọ́lọ́run ọba yọ lórí òun dẹ̀ ní ẹ̀sìn àdámọ́ gẹ́gẹ́ bí tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ oníkúlù mọ̀lódì yóò lálù alẹ́ fitra gbogbo ọmọ tí wọ́n bá bí sórí ilẹ̀ ayé wọ́n bí sórí fitra ni wọ́n bí sórí fitra fitra yìí àwọn afá àwọn akẹ́kọ̀ọ́ ike orí ẹ̀sìn Islam gangan ni wọ́n bí sí àwọn kan ní fitra ìtumọ̀ rẹ̀ òun náà ni alimẹ́yìí ìlà àkàbọ̀ lè fà kéèyàn ní inclination láti gba òdodo àti gbogbo ẹ̀mí lọ́lọ́mọ bá dá láti gba òdodo gbogbo ọmọ tí wọ́n bá kú sórí ayé èyí tó bá délé ayé òun náà ni ẹ̀mí àti gba òdodo fún bẹ lọ́dọ̀ gbogbo ọmọ tó bá kú sórí ayé ẹ̀mí àti gba òdodo fún bẹ lọ́wọ́ fàbàwọ́ òun làwùjáde àwọn òbí rẹ̀ àwọn ni sọ ní Yahudi àwọn náà rẹ̀ àwọn ẹlẹ́sìn Júù àwọn òbí ọmọ yìí tó dáyé àwọn ni sọ ní Yahudi àwọn na sọ̀rọ̀ ọ̀dún àbíkọ́ sọ ní Nasrani kọ́sọ́ di nasarani ìyẹn kírísítẹ́nì àwọn òbí ẹ̀ ni wọ́n sọ ọ́ di alùmẹ́jì sàrì àbí kan sọ ọ́ di màjúsí ìyẹn májíàn àwọn tó ń bọ náà àwọn òbí ẹ̀ ni ṣùgbọ́n ọmọ yẹn gbà tó délé ayé ó wá sáyé pẹ̀lú ọkàn tó ṣe yí pé ó ń gbà tí ó pọ̀ òdodo kánípé tó délé ayé ó bá ń wo gidigidi pàdé ọmọ yẹn náà gba òdodo ọkàn rẹ̀ ó rọ̀ fún òdodo torí pé ó ní àlùmẹ́yìn ìràkàbó lè ka àti gba òdodo ìsádà lé lórí wàhálà òṣùkọ̀rà eléyìí ni àdámá tó ṣe yí pé ọlọ́run bá subhanahu wa ta'ala tó dọ̀ ní ìgbàlè lórí gbogbo ọmọ ènìyàn kúlù mọ́lúdì yúlàdù àlẹ́ fífọ́ àbáwá بهولاني أو نصراني أو مجساني النبي صلى الله عليه وسلم كما تنتج كلمة بهيمة الجماعة كما تنتهي البهيمة بهيمة جماعة دي بقى كما بيابو أبا بيولد أبا بيابو أبا بيولد ìgbà tán bá kú sórí ilé ayé wọ́n á bí ilé ìsìn tí gbogbo ara rẹ̀ ó pè é. àìsàn fi sílẹ̀ sí ara mi jẹ̀dá á anábìsàn láàbúlá ní ìjẹ́ rí ìtòṣe tí wọ́n bí tó gélé sí nínú àwọn ẹ̀hàn yẹn ẹ̀ ní bẹ́ẹ̀ ni gbogbo ọmọ tán sórí ilé ayé wọ́n ti sórí ilé ayé láti lè gbà tó ń jẹ́ òdodo ṣùgbọ́n yóò ṣàgbákò àwọn òbí òbí yóò sọ ní ìyàwó bí òun yóò sọ ní nàfọ́rá yóò sọ ní nàfọ́rá ni òbí yóò sọ ní májíà àbí yóò sọ ní kàmí gẹ́gẹ́ ṣe ń bẹ́ nu ẹ̀gbàwá àdìsí mi wọ́n ní anábì sọ̀rọ̀ lọ́wọ́ àbẹ́là ó ní kúndùn mọ̀lúdí yóò láti àlẹ́ nílùú gbogbo ọmọ sábà tún sáyé wọ́n fi sórí nílùú tàbí wọ́n ti sórí islam àbí wọ́n ti sórí àtìsà òdodo فأبواه أو ذلك أو نصراني أو مشركاني àwọn òbí ẹ̀ ni ó sọ di àwújí àbíká sọ di nàtàrání àbíká sọ di mùṣírikí pé àwọn ẹlẹ́bọ̀ ní yàtọ̀ sí àwújí yàtọ̀ sí nàtàrá yàtọ̀ sí màjúsí àwọn pé ìlú àníwọ̀ Muhammad sallallahu alaihi wasallam qila ya Rasulullah faman halaka qabla dhalik ọmọ tí ó bá dàgbà ń bọ̀ torí pé ó sọ fún wa nítorí pé àwọn òbí ẹ̀ ló sọ di àwọn bí àbúsọ di nasarani àdékàsọ di màjúsí àdékàsọ di mushrik bóòdù faman halaka qabla dhalik ọmọ tó bá mú before kó tó tó lẹ́bù táwọn òbí oṣù sọ nígbàkúgbà ń kọ́ kọ́ọ̀lá Allahu a'lam bima kanu ya'malun ọlọ́run bá ló máa ń tí ó ṣe tó bá dàgbà ọlọ́run ló máa ń tí ọmọ ẹ̀ ló ṣe tó bá dàgbà ṣùgbọ́n gbogbo ọmọ tó ṣe ikọ́ bá bá sáyé inclination láti gba òdodo ń bẹ lára ẹ̀ tó ló jẹ́ pé òbí gbọ́dọ̀ gbìyànjú lónìí àwọn nǹkan tí ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ yìí ó fún wa lákòókò òbí lè jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ ó expose wọn sí nǹkan tí ó bà yé wọn jẹ́ láti róòlù tó ṣe wípé yóò gba Islam mùsùlùmí mùsùlùmí lọ́kọ mùsùlùmí níyàwó ṣùgbọ́n ọmọ owó yóò lórí mú látara wípé wọ́n ṣe tẹ̀síìlì níbi àtẹ́rẹ̀dìyà wọn àtọ́mọ bó ṣe ẹ̀ka tọ́mọ àbí nǹkan tí ó yẹ ká fi tọ́mọ ni wọ́n fi tọ́mọ wọ́n expose ọmọ sáwọn nǹkan tí ó ba ilé ẹ̀jẹ̀ ọmọ wa ló ń wòṣẹ̀ náà látara pé àwọn òbí wọ́n ti fi tí ó yẹ ká ni wọ́n ba ilé ẹ̀jẹ̀ òbí tó ṣe wípé ó bí àwọn láì mọ́ nípa ọ̀rọ̀ àwọn ọmọ owó kú o àìwò dàrú kọ́dà kó tún pé tẹlifíṣàn lásán òun ni òbí gbé sílé ó gbọ́dọ̀ mọ táwọn ọmọ òun wò ká máa bí sọ àwọn aládùúgbò àwọn òwò ni àwọn ọmọ ń bá rí òbí ní nínú ilé kò gbàgbàkúgbà ṣùgbọ́n nípa àwọn ọmọ ìwọ́n máa bá wọn oríṣiríṣi àwọn èèyàn rẹ̀ tí wọ́n influence wọn negatively àwọn ọmọ òfin gbùdàgbùdà àwọn aládùúgbò ni wọ́n bẹ́ lò ní ìkọmọ wọ́n máa ra níṣẹ́ oríṣiríṣi ni wọ́n máa ra ní ẹkùnà lórí òbí òbí òbí àti bẹ́ẹ̀ ni ọmọ mi skul yóò ti kàgbákò skul tó lọ òun yóò ti máa bá wọn ọ̀rẹ́ burúkú ṣe tí wọ́n kó ìlàpá burúkú bá tí wọ́n ní ìlàpá burúkú lára rẹ̀ so àwọn kan tó lè influence ọmọ pọ̀ jàǹkìrẹ rẹ̀ environment lè influence ọmọ tí ó change àdámọ́ tó lọ́wọ́ bá dámọ́ ọlọ́wọ́ bá tọ́nà kọ̀ọ̀kan ní ẹni tó lè ṣe ìrìn ṣùgbọ́n wò bí mú kó bá pàtàkì jùlọ gbàmí àwọn òbí wọn kó ba lọ́nà wípé àwọn aládùúgbò ni wọ́n fi lẹ́sọ̀ máa táwọn ọmọ yẹn àbáwọn ọ̀rẹ́ látara àwọn èrèkúnù táwọn ọmọ rẹ̀ tó òbí náà ló kó bá wọn indirectly òbí ló kó bá wọn indirectly náà kó ṣeé ṣe nígbà bí òbí ó ṣe gbogbo gbìyànjú títí ẹ̀ ṣùgbọ́n ní tọ́lọ̀ ọba ti kọ kalẹ̀ ní àkọọ́lẹ̀ ìmọ̀ ọlọ́wọ́ ọba tó ti ṣíwájú wípé òbí ó ṣe gbìyànjú rẹ o ṣùgbọ́n mà yìí yóò ya ìyàkuyà ń tiẹ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala òun ló mọ̀ pẹ̀lẹ́ yóò padà ṣẹ lórí àwọn ọmọ yìí tó ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbìyànjú láti kọ́ àwọn ọmọ wa ní títọ́ tó bá ẹ̀sìn wọn a gbọ́dọ̀ gbìyànjú láti ṣàlàyé ọ̀nà fún àwọn ọmọ wa torí pé kúlù gòlámi aw kullu mawludin yuladu ala al-fitra gbogbo ọmọ tó bá wá sáyé orí fitra tàbí rẹ́dílẹ́sì àti gbàntójódodo oúnjẹ mọ́ta àbáwáàbù ìhàwù dàdì òbí rẹ̀ yóò jẹ́ kó di àwùjí àwọn yóò sọ̀rọ̀ ni àyíkójẹ́ kó di nàṣọ́ra àwọn májì sáàni àyíkójẹ́ kó di màjúsí kọ̀fẹ́rẹ́ wáyà àwọn ìṣẹ́ríkàní àyíkójẹ́ kó di mùṣírìkì àwọn òbí ẹ̀ yóò ṣe léyìí. sanabu wa muhammad sallallahu alaihi wa sallam قلت ما تنتج البهيمة بهيمة جمعاء ما توابي أنا مبيني كتب باروي كريك عروسي أي تحسون فيها من جدعاء من جريم تتي الجنوة غيرين مارا كلاقوا فما يوسفي أي تحسون فيها من جدعاء من جريم تتي الجنوة انتو فاتنا يوسفين في أول أربعة وما جيت يا غيرين pẹ̀lú àníyàn burúkú kan wọ́n fi ké ti ẹran ẹ̀ wọ́n láwọn fi àmì sí i. Sànẹ́bí sọ̀rọ̀ láwọn sọ́lá ní pé kò sẹ́nà tí wọ́n ti sáyé tí etí rẹ̀ ti wá dé. Ẹ̀yin lẹ lọ ń gbé pẹ̀lú ìjọsìn ìgbègbè ìjọsìn ẹbọ táwọn ẹlẹ́bọ ń ṣe. Ẹ̀lá ní ìburúkú títí wọn. Bẹ́ẹ̀ náà ni gbogbo ọmọ tó bá ti sáyé wọ́n fi lórí readiness láti gbà tójú òbí yìí wọ́n bí lórí readiness láti gba síbi rèé sọlọ́mọ bá ń fa ápì wẹ́jì hákàlì bíi hanifa èrè àmẹ́bí wájú rẹ ojú rẹ lè dúró lè bí ìfẹ́tì tàbí mójútó ẹ̀sìn hanifa lẹ́yìn tí ó dojúkọ ọ̀dọ̀ ọlọ́run ọba tó gúrí kúrò níbi ìwà ẹ̀bọ tó kúrò níbi ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ tó ṣe pé bí ẹ̀sìn ọlọ́run bá ló mójútó sípàtàlá ẹ̀sìn yìí òun ni àdámọ́ àdámọ́ tí ọlọ́run bá dáhùn èèyàn lé lórí alẹ́bí pápára náà gbà àléhà tọ́lọ́run bá dáhùn èèyàn lé lórí àdámọ́ ìwẹ̀ ẹni bá fi èyí kúrò ní àdámọ́ yìí ó kà bá kò yìí òun ló pàdé bí wọ́n pé ní àdéhùn yìí anabi sallallahu alayhi wa sallam ó ní kọlọ́pù ọlọ́wọ́ bá sọ wípé kọlọ́pù ìbáàdì ìfúnnafa àwọn ẹrú yìí mo bá wọn ní ìfúnnafa ẹni tó ṣe wípé readiness àti gba òdodo ìgúrí kúrò ní ìbàjẹ́ ìgúrí ní ẹbọ ohun tí mo dá pẹ̀lú lórí pẹ̀lú ìyẹn mo dá lórí ìyẹn. خلقت عبادي حنفاء فجاءتهم الشياطين وسالتهم عن دينهم شنو الشياطين او ايش؟ ايش؟ ويش ايش والجنون انا وما او يدعم فجسالتهم عن دينهم وابن وقرب بيئتهم ẹ̀sìn tọ́lọ́ ọba sọ pé iná dínà ìgbà láàyè islam ẹ̀sìn tó wọ́n lọ́wọ́ báyọ̀ mùsùlùmí islam ẹ̀sìn tọ́lọ́ ọba sọ pé wà mẹ́yẹ tẹ̀lé ìgbéra islam dínà ìfàlàyé ìbára nínú òwò àti àkúrọ̀ tí wọ́n ká sórí ẹ̀sìn tọ́lọ́ ọba sọ pé tó bá fi lè wẹ́ẹ̀sì ní ìlẹ́yìn rẹ̀ àmì gbá tó bá dùjọ́ pé ti ẹ̀sìn yìí òun ni àwọn èèyàn àtàlùjẹ̀mú àwọn apá àwọn ẹrú ni fásitá láti wó andy ndébù wọ́n gbé wọn kúrò níbi ẹ̀sìn wọn tó ń ṣe ẹ̀sìn òdodo tó ń ṣe ẹ̀sìn òtítọ́ tó ń ṣe ẹ̀sìn tí ó ń bẹ lórí ìtọ́lọ́wọ̀n bá yọkú sí fàhárẹ̀mẹ̀ ààrẹ yìí máa hàbẹ́ẹ̀sì lọ́wọ́ nítorí ọlọ́run bá ṣe ní àlàálí fún wọn àwọn èṣù wọ̀nyí wá ṣe é léèwọ̀ fún wọn àwọn èṣù wọ̀nyí wọ́n ṣe é léwọ̀ fún wọn sábà wo àwọn àṣà ara wọn kan tí wọ́n sọ abomination ni ẹ ṣe báyìí ní àṣà ẹ ṣe báyìí láwọn nǹkan tó ṣe nípa wá nípa wo òfin ọlọ́run ọba àwọn nǹkan wọ̀nyí nǹkan tó jẹ́ àlàálù ni wọ́n. فحرمت عليه ما حللت لهم ẹni tí mo ṣe lábàárí fún wọn àwọn èṣù èèyàn wọ̀nyí àwọn èṣù àlùjẹ̀nú yìí ọwá ṣe é ní haramu fún wọn fa amara tó ó wá pa wọ́n láṣẹ àwọn oṣù wọ̀nyí pa wọ́n láṣẹ àyúnṣe kó béèrè máa dà kó bèbè tó sọ̀rọ̀ ètò kan wá orogún pẹ̀lú ìlú ọlọ́run wa etí mi sọ pé fẹ́ ṣe torí pé ọlọ́run wa subhanahu a gbọ́dọ̀ pé nǹkan mí a gbọ́dọ̀ gúnra fún nǹkan agbọ̀rọ̀ jẹ́jẹ́ fún kan ní agbọ̀rọ̀ gbáwálé kan ní lẹ́yìn Allahu subhanahu wa ta'ala àwọn èṣù wọ̀nyí èṣù èyí èṣù àlùjẹ̀mú wọ́n ẹ̀kọ́rẹ́ bí wọn wọ́n pa ọmọ ènìyàn láṣẹ wọ́n pẹ̀lú ọlọ́mọba láṣẹ ìtò kí wọ́n máa wọ́ orogún pẹ̀lú èmi ọlọ́mọba subhanahu wa ta'ala àwọn náà dẹ̀ tẹ̀lé wọn látàrí eléyìí àdámọ́ wọn tó jẹ́ àdámọ́ dáadáa àdámọ́ tó rẹ̀ láti gba òdodo wọ́n pa àjẹmú wọn má bà á jẹ fún wọn sọ̀rọ̀ ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ mójú tó àwọn ọmọ wa a dẹ̀ gbọ́dọ̀ mójú tó ra wa náà a gbọ́dọ̀ mójú tó àwọn ọmọ wa a gbọ́dọ̀ mójú tó ra wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam lára nǹkan tí ọlọ́wọ́n bá ti kọ́ tó ní kó sọ fún wa òní pé yá ayé lẹ́bí na àmọ́nù takullá ẹ̀yìn olùgbàgbọ́ olùdíkẹ́ fáyọ̀ ọlọ́wọ́n bá ti ẹ̀páyà ọlọ́run ọba agbọ̀nrún wọn fáyà ọlọ́run ọba yà á yọ lẹ́nu iná àmọ́nú ọlọ́run ló pẹ̀lú olùgbàgbọ́ tó à ń fún sọ̀tún ẹ̀sùn ara yìí wà àlékún àtàwọn ọmọ yín àtìyàwó náírà níbi náà kan wàkúrò àdínáàtò ẹ̀ṣẹ̀já iná tó ṣe pé èèyàn àti òkúta làánà ti kó عليها ملائكة غلاب شداد لا يعصون الله iná tó fi sáwọn màláìkà tí wọ́n lójú àánú àwọn màláìkà tó ń lo kókó àwọn náà fi ń sọ iná náà láyà fún ọlọ́ àmọ́ àmọ́ra ọmọ ẹ̀ fún àdínà máa yọ mọ́rọ́ àwọn tó ṣe fún wọn ń takò àṣẹ ọlọ́wọ́n bá nítorí ọlọ́wọ́n bá ọlọ́mọba subhanahu wa ta'ala sọ fún anábíwa muhammad sallallahu alaihi wa sallam wa amúr ààrẹ pẹ̀lú sọláàtì máa pa wọn ọmọ rẹ ìyàwó rẹ máa pa wọn láṣẹ sẹ́nà kí wọ́n sọ́dí láyé nígbà ìwọ náà fojú ọmọ rẹ̀ àti ìyàwó yóò máa ṣe ìgbìyànjú láti tọ̀ wọ́n sọ́nà torí wípé àwọn èṣù wọ́n bẹ èṣù èèyàn èṣù àlùjọ̀mú oṣù tí wọ́n ń ṣe ọmọ ènìyàn lọ́nà tó bá ti tẹ́ bọ́ọ̀lù wọn bá ṣe dá wa la ṣe ń bẹ ní gbogbo àṣẹ ọlọ́wọ́n bá làá máa tẹ̀lé ṣé ọlọ́wọ́n bá àá tẹ̀lé jìnà sí ọlọ́wọ́n bá àá jìnà sí káyipé kí ni fitra tọ́lọ́mù bá dá wa lé lórí ìdàgbẹ́gbẹ́ ṣùgbọ́n fitra yìí àwọn èṣù èèyàn èṣù àlùjẹ̀mú wọ́n ti dúró wá tó ṣe pé wọ́n wá ń darí wa ẹ̀ ń ṣì wá lọ́nà àmọ́ fẹ́ṣọ̀ ìbọn tanko ní ìdílé òun ló kọ́kọ́ sọ ó ní fàbí ìzàtìkà gbogbo àpò ẹ̀dùn gbígbọ́n gbọ́n rẹ̀ ọlọ́wọ́ bá láògbò ìyẹ̀dùn náà wò ájùmọ̀ àìsàn gbogbo ọmọ ànábì adamu máa sọ̀rọ̀ لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين àbáwọn ẹrú ẹ tó bá kó yọ tó bá kó yọ nìkan lóko gbogbo ọmọ ànábì adamu ni màá ṣì lọ náà àbáwọn tó bá kó yọ nìkan lóko. ṣàìtàn ìbílí òun ló kọ́kọ́ sí eléyìí ó yàrá àwọn èèyàn kó nínú àwọn àlùjànnú nínú àwọn ọmọ ènìyàn ó rá àwọn àwọn ọmọṣẹ́ ìlòun náà ń lò láti lè máa fi ṣe àwọn èèyàn lọ́nà ọlọ́run bá sọ ní àdífì kò sí alápẹ̀ ìbá ní ọ̀nà bá a àwọn ẹrú yìí bí mo ṣe dá wọn inclination readiness láti gbà tó jẹ́ òdodo ń bẹ fún wọn ṣùgbọ́n fàjà ọmọ ṣọya ní àwọn èṣù èèyàn ní àtàlùjẹ̀dú bá wọn àṣìkà láti bó pẹ́ńdì nìyí ọwọ́ mú wọn kúrò níbi ẹ̀sìn wọn wọ́n ṣe lọ́yìn fún wọn wọ́n ṣe lẹ́ṣẹ̀ fún wọn èyí tí ọlọ́run ọba ṣe léèwọ̀ èyí tí ọlọ́run ọba tó ṣe lé ẹ̀tọ́ wọ́n bà á jẹ́ fún wọn. فحرمت عليهم ما حللت لهم انت مشلالة لكم وقت يومي حرام أنا ذكر اليوم اليوم لعبا يدوم tó bá ti gbọ́dọ̀ ń bẹ lórí kíkúrà tọ́lọ́ bá dá wa sí kò sí nǹkan tí wọ́n sọ fún wípé ṣe eléyìí tí o ṣe ṣùgbọ́n ṣàìtàn ìbílí òun àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n rí wa àwọn òrí wọn wọ́n ń pàṣẹ fún ọkàn wa ọkàn wa ń tẹ̀lé wọn àtẹnusọ́lọ̀ bá ṣàánú lókù àtẹnusọ́lọ̀ bá ṣàánú lókù ọlọ́wọ́ rẹ̀ sọ pé kí nínú ìbá nílé ìtọ́lágbà àlè sultan àwọn ẹrú mi ò ní kápá lórí wọn àti àwọn ẹrú mi gidi ò ní kápá lórí wọn ò ní kápá lórí àwọn ẹrú mi gidi tó ló fi jẹ́ wípé ó pàtàkì tó ń kálukú akágbìyànjú láti máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn pẹ́pà ń pè ní àṣà lónìí èyí tó pọ̀ nínú ẹ̀ ló tako òfin ọlọ́run wa ṣe wọ́n lẹ́ṣọ̀ fún wa òun ló jẹ́ kó máa wù wá láti gbé kalẹ̀ láti ní tako àṣẹ ọlọ́run wa so ọlọ́run wa subhanahu wa ta'ala ní fitrat Allah allati fatara an àdámọ́ ọlọ́run tí ọlọ́run tó dá wa lé lórí tọ́lọ́wọ́ bá ní kiri ànábi dúró tì sallallahu alaihi wasallam ẹ̀sìn tó ní kó mójútó gẹ́gẹ́ bọ́lá ọba ti sọ nínú suratul Jathiya ó ní thumma ja'alnaka ala shari'atin min al-amri fattabi'ha àti bí ẹ lórí ṣẹ̀ríà àti ẹ lórí ìlànà kan fattabi'ha tẹ̀lé lánàá yẹn wala tattabi' ahwa'a alladhina la ya'lamun ìfẹ́ inú àwọn tí wọ́n mọ̀tálá wọn mọ̀ mọ́tẹ̀lé o innahum lan yughnu anka min Allahi shay'a wọn àlè rẹ̀ lọ́rọ̀ níbi ìyá ọlọ́wọ́ bá wọn àlè rẹ̀ lọ́rọ̀ níbi ìyá ọlọ́wọ́ bá wọn àlè protect ẹ wọn àlè save ẹ níbi ìyá ọlọ́wọ́ bá wa inna adh-dhalimina ba'duhum awliya'u ba'd àwọn alákòóso wọn máa jẹ́ kí olùrànlọ́wọ́ fúnra wọn wọ́n máa wọlé ìmúṣọ́kì àwọn tó pálí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ní ọ̀rẹ́ òṣìṣẹ́ wọn so taba wọnú àyà tá a kà yìí taba wọnú ọ̀nkà tá a kà yìí a rí wípé ọlọ́run ọba ń sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam thumma ja'alnaka ala shari'atin min al-amr àti gbé lórí ìlànà kan fàtẹ̀lé àtẹ̀lé lánàá yìí bí àyà tá náà ni fa'aqim wajhaka lid-dini hanifa ojú rẹ̀ dáàpọ̀ ẹ̀sìn dojú rẹ̀ kó ẹ̀sìn jẹ́kọ́jú rẹ̀ kó dúró déédéé lórí ẹ̀sìn hanifa lẹ́ni tí ó yẹ kúrò níbi ìwọ orogún pẹ̀lú ọlọ́mọba tó darí fọ́dọ̀ ọlọ́mọ ọba lẹ́ni tó ṣe tó kí ó yẹ kúrò níbi ẹ̀sìn tó tako ẹ̀sìn ọlọ́mọba tí ó darí síbi ẹ̀sìn ọlọ́mọba tó dojúkọ ẹ̀sìn ọlọ́mọba hanifa eléyìí tí ọlọ́run bá pa ànábì wa muhammad sallallahu alaihi wa sallam láṣẹ fitrat allah lẹ́sìn fatara náà sàhàlìyà àdámọ́tọ́lọ́ wọn bá tó dọ́bì yẹn lé lórí ẹ̀sìn yẹn lélẹ́yìí ẹ̀sìn yẹn òun nìyẹn láàbẹ̀ tí ilẹ̀ kọ́lùkìlá ẹ má yí ẹ̀sìn ọlọ́run ọba padà o ẹ má yí ẹ̀sìn ọlọ́run ọba padà ẹ má yí ẹ̀sìn ọlọ́run ọba padà tolóòjẹ́ pé ẹni tó yí ẹ̀sìn ọlọ́wọ́ bá padà ó ń ṣàkóbá fún mi àwọn ẹ̀ ti yí ẹ̀sìn ọlọ́wọ́ bá padà lórúkọ àṣà ipa akẹ́kọ̀ọ́ tẹ́sí àṣà afẹ́gbàṣà lárúbẹ àtẹ́jẹ́ bá bàbá wa ṣe àtẹ́jẹ́ kí ó kú gbogbo eléyìí nínú fi ṣe wọ́n fi yí ẹ̀sìn padà ní بكيه بدن نبوة محمد صلى الله عليه وسلم ولا دي كما إنه من يعيش منكم فطير اختلافا كثيرا يعني طبعا ما نكلم يقول يوريا كوانو تيوكو فعليكم بسنة وسنة الخلفاء المعديين الراشدين من بعض قدوة السنة súnà àwọn kúlàfà àwọn àrólé mi sọ́jẹ́ ní ìmọ̀nà kó dúró tí fa'alaikun bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin وسنة الخلفاء المهديين الراشدين من بعد عفوا عليها بالنواجذ لكن يوجد الإسلام أنا بجي كانوا بيتي صلى الله عليه وسلم ìfẹ́sùn ìsìláàmù yóò kún yẹ́lẹ́yẹ́lẹ́ táwọn yóò máa ṣe tó wù wọn kálukó máa ṣe tó wù lórúkọ ẹ̀sìn bí àwọn èèyàn ṣe mú ẹ̀sìn ọlọ́run ọba tó jẹ́ sí tó yọ ẹnu sí ẹ̀sìn ìsìláàmù bá ṣe mú tí wọ́n pín yẹ́lẹ́yẹ́lẹ́ tí wọ́n yẹ kúrò lójú ọ̀nà bẹ̀rẹ̀ látòrí àsìkò ànábì Ádámù alayhi salatu wassalam láti àtàtìgbà tí àwọn èèyàn tí wọ́n yẹ kúrò níbi ìlànà tí ọlọ́run bá fi lélẹ̀ tí a mọ̀ sí kí ni ẹ̀sìn àdámọ́ ẹ̀sìn àdámọ́ òun náà ní ẹ̀sìn Islam sọláàtì ìpínlẹ̀ ìfẹ̀lẹ̀fẹ̀lá ẹ má yí ẹ̀sìn ọlọ́run ọba padà ẹ má yí ẹ̀sìn ọlọ́run ọba padà sọ ló fi jẹ́ wípé àdámọ́ òun náà ní ẹ̀sìn táǹṣì adẹ̀gbọ́rọ̀ máa ṣe bí ọlọ́run wa subhanahu wa ta'ala bó ṣe fún àwọn ànábì rẹ̀ pàtàkì jọlọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ذلك الدين القيم إليه ضد وجهه ولكن أكثر الناس لا يعلم شو ما يتوقع جميع يوم يتوقع nínú àwọn èèyàn ní kò ẹ̀sìn tó dúró déédéé lélẹ́yìn ọlọ́wọ́n bá kọ nínú àyà nínú wà máa wù ìrú ilá ìyá àbúrú ńlá mọ́kù ìsúnà láòsí nà ọ̀nàfà ọ̀yọ̀kí mùsọ́lá ọ̀yọ̀kí zaka wọ̀dá àbùkàdé ní ìkàyínà ọlọ́wọ́n bá ní ta pàwọn láṣẹ òun náà ní pé kásì aláàkìta mọ́kù ìsúnà láòsí ẹ̀sìn tó ń ṣe ẹ̀sìn alìsíláàmù kó ṣe fún nìkan náà ni wọ́n fi fún mukhlisina la òkùnjìnà hunafa káyọ̀ kúrò níbi ìmáwọ́ orogún pẹ̀lú ọlọ́wọ́ bá kádàrí síbi ìmáṣin ọlọ́wọ́ bá nìkan ويقيم الصلاة كما كن ويؤتي الزكاة كما يزكى وذلك دين القيمة eléyìí ni ẹ̀sìn tó dúró déédéé ẹ̀sìn ìlànà tó dúró déédéé eléyìí ni ẹ̀sìn ìlànà tí ó dúró déédéé eléyìí ni ẹ̀sìn ìlànà tó dúró déédéé eléyìí ni nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó kọ̀ṣẹ́ ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn yóò tẹ̀lé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n yẹ kúrò níbi ìlànà yìí ló jẹ́ fẹ́ni tí ó bá fẹ́ ṣe islam ó bọ̀rọ̀ kọ́ bí anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam bí ó ṣe kọ́ bọ́dẹ̀ ṣe ní káwọn sàábì tẹ̀ mo ní ilé náà ilé yìí lẹ́yìn tó darí lọ sọ́dọ̀ ọlọ́run ọba wọ́tàmúhù ẹ̀fáyà rẹ̀ wọ́n àkíyèmọ̀ sọ́dá ẹ̀ máa kí mu wọ́lá tẹ̀kọ́ ní mílẹ̀ ìmọ̀ṣẹ̀rẹ̀kẹ́ yìí ẹ má máa bẹ́nu àwọn tó ṣe wípé wọ́n jẹ́ ẹni tó wá orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala ẹni tó wá orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala àwọn ni wọ́n pọ̀jù lórí ilẹ̀ ẹni tó wá orogún pẹ̀lú Allah àwọn lórí ilẹ̀ àwọn tó ṣe wípé wọ́n jẹ́ mùnìdí ilé ìtù sọ́dọ̀ àríkà sọ́dọ̀ Allah sọ́dọ̀ wọ́n kéré bẹ́ẹ̀ ni ilẹ̀ òun ni wípé gbogbo ọmọ ènìyàn tó lórí ayé ló ní inclination láti gba òdodo ṣùgbọ́n ṣàpapọ̀ ó ṣàpapọ̀ bí yóò bí lápapọ̀ tó lọ́pọ̀ bí pé kí gbogbo àwọn àpapọ̀ ní ìlú padà ṣe yóò mọ̀ wá látara òbí látara lakada ìfún àtìkù ọ̀pọ̀lọpọ̀ òbí ọmọ tí ó ṣe ìlú káàkiri òbí wọ́n bá ti gbìyànjú lórí bí ọmọ ṣe dáyé tó ṣe pé bí títán bí sáyé wọ́n bí sáyé pẹ̀lú information àti gba òdodo tó fi bá ṣiṣẹ́ tó nǹkan yẹn lọ́pọ̀lọpọ̀ ọgbà ọmọ yẹn ayé olóríire ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí ní òní ka ilé ìkú fẹ̀yìntọ́lọ̀ bá ṣàánú lóko. sọlọ́ wọn bá subhanahu wa ta'ala ní ìdí na ilé ìkú ẹ̀jẹ̀ ni tí ó dojú kọ lọ́wọ́ bá tí ó darí sọ́dọ̀ lọ́wọ́ bá kẹjẹ ni tí ó darí sọ́dọ̀ lọ́wọ́ bá ọ̀kọ́kọ́ ẹ̀fáyà rẹ̀ wọ́n àfihàn sọ̀rọ̀ ẹ̀ máa kí o ẹ̀ máa gbé òdúró bákan náà àwọn ọmọ ní ẹ̀ máa pa wọn láṣẹ ká máa kí o àwọn ìyàwó yìí ẹ máa pa wọn láti sára sí wọn bọ́ọ̀lù yóò ṣe fẹ́rẹ̀ mú jù mú yóò gbóbìnrin sílé obìnrin ò ní kírun àwọn méjì rẹ̀ jù máa bẹ nínú ilé kan náà gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ọkùnrin ò ní ti ara rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní fẹ́ àwọn ọmọ tó gáyé látara obìnrin rẹ̀ ọlọ́wọ́n bá ti di pàdánù wa Muhammad sallallahu alaihi wa sallam wàhálù adákàbí sọ̀láàtì والصبر عليها àwọn ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ pàwọn láti fẹ́ máa bí rẹ̀ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ àti tiwọn náà fojú kóòrù fún rẹ̀ òun ṣe bàbá gidi òun ṣe ọkọ gidi òun ni ọkọ tí òun máa wo ẹ̀sìn àwọn ìyàwó rẹ̀ bàbá tí òun máa wo ẹ̀sìn àwọn ọmọ rẹ̀ táwọn ọmọ ń yẹ́gẹ̀rẹ̀ àbí wọ́n yẹ́gẹ̀rẹ̀ ṣe bàbá jìbí sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala èyí tí ó pàwá láṣẹ òun náà ni wípé ká dúró kí n tó pàwá láṣẹ òun náà ni ká dúró déédéé ká dúró fínfín eléyìí tí ọlọ́mọba pàwá láṣẹ kama wà orogún pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala kátàrí sọ́dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala wà látàkùnrin lẹ́nu mushrikeen ẹmọ máa bẹ ní àwọn tí wọ́n wá orogún pẹ̀lú ọlọ́mọba من الذين فرقوا دينهم وكانوا شيعا àwọn tó ṣe pé ẹ̀sìn wa wọ́n pín yẹlẹyẹlẹ ẹ̀sìn ọ̀kan náà lè sin ọlọ́run báyìí إن الدين عند الله الإسلام اتفروا بايهم أولان الإسلام الله أن أما بينهم بش تفرقوا دينهم اسمه وطني وطني يلي يلي قالوا كبير اسمه اسمه كبير لا ترى الجيش شيطان بالقرب وقلقه ṣẹ̀tọ́nù kó lọ́pọ̀lọpọ̀ àwọn náà wá ti ṣẹ̀yà fíì àwọn náà di fẹjọ́ ń ṣe àwọn èèyàn lọ́nà fẹjọ́ ń kúrẹ́ àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́mọlá subhanahu wa ta'ala kálukọ́ bẹ̀rẹ̀ sí gbé ẹ̀sìn oríṣiríṣi ń gbé kalẹ̀ ìkànnì nasaraniya ìkànnì yahudiya ẹ̀sìn ìkànnì bòdíyà oríṣiríṣi ẹ̀sìn wà ń bẹ̀lẹ̀ lẹ́yìn ìnàdínà ìdàláyé àti ìsìlámù ẹ̀sìn tọ́lọ́mọ bá yọ́nú sí òun náà ní Islam ẹ̀ ọ̀kan náà ni ẹ̀sìn tọ́lọ́mọ bá lè yọ́nú sí àwọn ànábì ọlọ́mọ bá wọn ò mọ ṣàlàyé ẹ̀ ní àsìkò kọ̀ọ̀kan ẹni tó jókòó àwọn ànábì ọlọ́mọ bá náà ni ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àlàyé tó ṣe fún wa táwọn sàádó tí wọ́n á ń kó wa fún wa àlàyé tá a lè fi ṣètò yìí náà ni wọ́n ṣe ní ká kírun wọ́n ṣe ní ká gbárùn káyọ̀ zaka káṣe ájì kámọ̀ wọ́n gbogbo lọ́lọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀nà tá a lè fi ṣe ìyìn náà ni wọ́n láti kó ní pẹ̀lú mùsùlùmí ẹ̀rùn ọ̀bẹ ní àwọn tí wọ́n ń wá o náà wọ́n tó tó tó kí ni wọ́n fi ẹ̀sìn wọn àwọn táwọn orogún pẹ̀lú ọlọ́run táwọn tún yẹ yẹlẹyẹlẹ àlùjọ̀lú ló ń kọ́ tó àwọn èèyàn èṣù ló ń gbégbé gbígbé fún wọn sáńsọ díẹ̀ sí ọ̀ká ń ṣe à wọ́n wá di orí ní sí ìjọ kúlò ṣíṣí dínà aládéhùn ìsọ̀rọ̀ fúnrú gbogbo sẹ́ẹ̀kì kọ̀ọ̀kan pápí kọ̀ọ̀kan nínú wọ́n ti sí ètò ìbẹ̀lọ́rọ̀ tiwọn nínú wọn nì sí ètò ń bẹ lọ́dọ̀ ọtí wọn ẹ̀yin ẹ̀ má rí bẹ́ẹ̀ ẹ̀sìn yìí ẹ̀gbẹ́ e dúró ẹ̀dúró déédéé ẹ̀ má yáyà kúyà níbi ẹ̀sìn ọlọ́mọba subhanahu wa ta'ala ṣeré ní kí ọlọ́mọba pa anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ilé ìlú pa aláṣẹ náà tí a tẹ̀síwájú níbi tafsir al-imam الشيخ عبد الرحمن بن ناصر الساعدي في عنكار وني وخص من المأمورات الصلاة المرات dimension منه قد طوال شيء وني dimension لكونها تدعو إلى الإنابة ولكنه ní máa ń pèèyàn lọ síbi ìtẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run bá ní. wọ́tẹ́kọ̀ọ́ ìwọ́n a máa pèèyàn lọ síbi ìbẹ̀rù ọlọ́run bá nìkan lè ta ààlà bẹ́ẹ̀ lórí nǹkan tí ọlọ́run bá lè fi ọlá sọ wọ́n á ti ní sọ́lá ta máa kírun. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. طريقين ń máa kọ ìwà àpàjẹ́ ni àti tí ò dá kábàárẹ̀ ní ó kírun níṣù kírun lè wá pọ̀ bàjẹ́ fún ó kírun rẹ̀ ṣì mú gbó ó kírun ó ń bójú ó ń kírun ó ń ṣe ìdìná ó kírun ó ta tẹ́tẹ́ irú yóò tí ṣiṣẹ́ lára ẹ̀ torí pé ń tẹ́tẹ́ kírun ṣe òun ni pé kó fún àwọn ìwà àbàjẹ́ òkú إن الصلاة تنهى عن الفحشاء والمنكر هو من قوم جميعا الإمام أحمد رحمه الله تعالى وضوى أراكم قل تجاهكم إن كسوى نبوى محمد صلى الله عليه وسلم قل ومن كنوا ومن ينسل له سبايا هو على ذلك النبي صلى الله عليه وسلم فينهار ما تقول واحدته صل ينام تحقر يقطع الشجاع الاول واحدته صل ينام نيوتو كنا يوبا أولي شجاع الأول فإن الصلاة تنهى الفاشل والمنكر فهذا إعانة على التقوى إليك إن كتو شريك يوم ọkàn lọ́wọ́ lórí fáyọ̀ ọlọ́run ọba tó mọ̀ pa lẹ́yìn náà ọlọ́run ọba sọ pé wàlá zikru láì akbar ìrántí ọlọ́run ọba ló fi tóbi jù fàábà hapùwà alẹ́sìnà àbá eléyìí encouragement ni láti lè fẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba kí tó ṣe ní èèwọ̀ ó wá mẹ́ṣọ́ ní tó jẹ́ pílẹ̀ rẹ̀ gẹ́gẹ́ wàlẹ́bí láì kúbálù máa wọ amadu tó ṣe tó ẹ̀rọ ọmọ ìgbà iṣẹ́ kankan ní ẹ̀bá ti ṣe wà wọ ṣírkì òun náà ni ìwà orúkú pẹ̀lú ọlọ́run wa fọ́kọ́ ọlọ́run bá ń sọ fún àwọn mùsùlùmí wọ̀n láti روحها الإخلاص من كل وجه تريد شرك يورون بالولا مباهي ó tako ìṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba ìṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe wípé orúkú ẹ̀mí rẹ̀ náà ni àdìkláà kéèyàn wá ti tí ẹ sọ́lọ̀ ìjọ́kù tí wọ́n bá ń ṣe tó wọ́n pa papọ̀ mọ́ nǹkan ní ẹ̀sìn ọlọ́run ọba tá ń ṣe kámọ̀wọ́ orúkú pẹ̀lú ọlọ́run ọba ثم ذكر حالة المشركين اللهم ما mention condition of mushrike awo muhajjanan muhajjinan laha lẹ́ni tó ṣe wípé ohun tí ti ẹ̀ ní nǹkan tó burú ní nǹkan tí ó ṣe gbọ́ ọmọkọ́mìnà lẹ́ni tó ń pè ní nǹkan tí ó ga فقال من الذين فرقوا دينهم

eléyìí ní nasaraniya yahudiya buziya oríṣiríṣi ẹ̀sìn táwọn yẹn ṣe majusiya farrakúlù wọ́n pè yẹlẹyẹlẹ nínú man ya'budu al-awthan ó mẹ́nu àwọn tó ń bọ àwọn al-awthan wal tó ń bọ òṣà tó ń bọ òkúta àti tó ń bọ èrè ومن من يعبد الشمس قم بأنه أنتم الشفاء اليوم والقمر الشفاء ومن من يعبد الأولياء والصالحين قم بأنه أنت لقي أمين الله àwọn èèyàn dáadáa làwọn ń ṣèjọsìn fún bí àwọn tó ń bọ ànábì ìrísà alayhi salatu wassalam àwọn tí wọ́n ń bọ Uzair àwọn tó ń bọ àwọn ẹni ọlọ́wọ́n bá ní àtẹni tí ó ń ṣe ni ọlọ́wọ́n bá tán lórí kàkẹ́ ni ọlọ́wọ́n bá tó ikú wọn mọ kéèkó wọn wọn ní ṣéwù lágbájá ẹ̀ṣù báyìí fún mi ṣéwù lágbájá ẹ̀fún mi lọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n bí nínú lára wọn làwọn Yahudi wọ́n bí nínú Nasara lára wọn ni àwọn Nasara ولهذا قال تري الله سبحانه وتعالى وكانوا شيعا وجه ليش مش سك أي كل فرقة من فرق الشرك تقيم àwọn sẹ́ẹ̀tì tó ṣe fún wọn gbogbo wọn ní ó ẹlẹ́kọ̀ọ́ ni wọn àwọn tó ń wọ orúkú ọlọ́wọ́ bá ní wọn ta allafa wata asọ́bà àrẹ́nẹ́sì nàmá àmì bọ́ọ̀bì wọ́n múná bàbátì rẹ́yìn wọ́n mú àràbátì wọ́n parapọ̀ láti lè máa ran lọ́wọ́ ran lọ́wọ́ ìbàjẹ́ tán láti gbógun ti nǹkan míì tẹ́lómi kúlù ṣíṣin bí máa làdé farahun pàtí kọ̀ọ̀kan ló ń dunú pẹ̀lú sangbé dání ìrìnàjò olómi mukhalifa nínú àwọn ìmọ̀ tó ṣe pé ó tako yọ̀rọ̀lómi rọ́sù ìmọ̀ òjíṣẹ́ farahun bí máa kùmú na ní àǹfóso ìdí anáwó haq inú wọn dún pẹ̀lú ìtàn dájọ́ fún àwọn ipa wọn آه، ان شاء الله اطمع تسواني لولي من اجابي اما الله سبحانه وتعالى كسلام كان ضروري فلا ما كنا من تفاقل به فلا ما كنا في الحيوان الذي اجوان عليه كسلام جاتي اعتنعي فلا ما كنا هو الشارع كنا نبوى محمد صلى الله عليه وسلم فلا ما كنا في الحيوان الذي اجوان عليه وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته